dákẹ́ mo ló ṣì máa dákẹ́ jẹ́ ọba tó tó ń yí ojú ọjọ́ padà lójú ayé mi dàbọ̀ wá fọ̀rọ̀ mi ṣe yanu sí i. ọba tó tó ń yí ojú ọjọ́ padà bàbá wa wáyé ayé mi. Fresh FM nìbàdàn làwà. orí ló bá mi ṣe ní ìṣe ayé tí wàá jí sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí wàá jí sí orí ló yọ orí ló bá mi ṣe orí ló yọ mi orin ló yọ mí ee ló bá mi ṣe inú ọ̀fun ayé tí bàjẹ́ sí orin ló bá mi ṣe inú òwúrọ̀ nínú ayé tí bàjẹ́ sí orin ló yọ mí. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orin ló yọ mí orin ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àgbẹ̀bọ̀ ẹlẹ́dàá ní orí òòrí o orí ló bá mi ṣe Ìsọ̀fin House ní rógun rògbòdìyàn. ẹ kalẹ́ o ẹ kò sinmi. ẹ gba òun yẹn bó bá ṣe wá lálẹ́ yìí ni. orí ẹni là bá bọ̀ àpèrè orí ẹni là bá bọ̀ àpèsè. àfa èmi ló fi ń pa àbí múra sí i. orí ló bá mi ṣe. ohun mi ti tẹ́rín sí i àbí. ṣe é orí ló yọ. ọyẹ ni. orí ló yọ orí ló yọ kọrin níjẹta kọrin láìnà nínú eruku lórí fíìdì. ayé ti bájì sí ẹ orí ló bá mi ṣe. ọyẹ ni. rògbòdìyàn ayé ti bájì sí orí ló yọ. èèyàn kò sì wá rí bẹ́ẹ̀ ṣe rò. orí adé tó gẹ̀ṣin lẹ̀ ló kọrin mú wọn ojú ẹni. lọ dá àwọn fans mi lára yá ni ìsìnrú ìlú ni. fẹ́ni fọ̀rọ̀. àkọláwo lọkọláwo. fẹ́ kí ijó àjùmọ̀jò di ijó ẹnìkan ṣó orí ẹ. gbé bíbélì wá ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí orí ló bá mi ṣe. ọ̀wọ́ bá ń bomi gbóná ní orí ló yọ mí orí ló yọ mí. ẹ kalẹ̀ lẹ́ẹ̀kan sí i Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tèmi. ayé ti bàjẹ́ sí i orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí i. má wọrí ojú yín ò lè hàn ojú yín ò lè hàn. orí mi àfẹsọ orílẹ̀-èdè fi ń la bóyá orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀ bá nìyí ṣe nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló yọ ó bá nìyí ṣe nínú orogún ayé ti bàjẹ́ sí orí ló. ẹ kí n fi àsìkò yìí kí gbogbo mọ̀lẹ́bí gómìnà wa tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀túnba christopher alao akala. àkó àsẹ̀yìndé bàbá àkó ara fẹ́ra kú o ọdún àjìnà síra o. orí ló yọ orí orí ló bá orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi wọ́n bá fẹ́ kí n ṣeré fún wọn wọn kì í sọ pé èló ni mo fẹ́ gbà. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó dájà lẹ̀ gan-an láàrin èmi àtàwọn band boys torí tí akálà bá fẹ́ pè mí Yínká ń bolówà mo mo wà nìbàdàn sa ó lùlù fún mi jọba báyìí. orí ló yọ mí orí ló yọ mí. kálá bá sì ti sọ pé mo fẹ́ lùlù fún ọ. ẹ dọbẹ̀ tó wà nílé nù ni ọ. ọwọ́ àpèsè àpèbọ̀ ẹlẹ́dà. a ṣe bẹ̀ tuntun nìyẹn. orí ló bá mi ṣe orí ló bá mi. àgàgà kí n wá sọ létí àwọn band boys pé àwọn kan ń pè wá lẹ́kọ̀ọ́ pé ká ṣeré fún wọn bọ̀tẹ́. Um, bàbá akálà dẹ̀ tún ní ká wá ṣeré fún wọn àwọn boys á ní afẹ́rẹ́ èkó lẹ̀ ni o tí akálà yẹn ní ká ṣe. iye tí bàjẹ́ sí ẹ kò ló bá mi ṣe inú rògbòdìyàn ayé tí. kò sì síbi tá a bá ti pàdé wọn yín ká máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi yín ká máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀dọ̀ mi ní kó jókòó sí ọ̀dọ̀ mi ní kó jókòó sí. ètò gẹ̀ẹ́sì ńlẹ̀ ló kọrin mú wọn ojú ẹni máa láre tó àríyànnú ayé òun fẹ́ ní fọ̀rọ̀ ayé à. àwọn ọ̀sán àwọn ọ̀sán àti àwọn yàtì wọn á mọ nǹkan tí mò ń sọ. lè ni lago ayé já ọdún bá kú o. tó ṣẹlẹ̀ ni pé owó tá a bá ti pa lórí stage tàwọn boys ni. orin ló. a bá gba owó booking. orin ló bá mi ṣe yàtọ̀ fún àjẹmọ́nú tó jẹ́ tàwọn boys nínú owó booking. orin ló yọ mí orin ló bá. tí bàbá akálà bá sì fẹ́ fún èmi lówó o bá fẹ́ náwó fún Yínká Ayéfẹ́lẹ́ o kàkà tí ó fi máa fi owó fò mí lórí ah, Àlàó. orin ló yọ orin ó bí ẹsẹ̀ mi níbi kẹ̀kẹ́ yẹn náà máa ń gbé ọ̀hún sí. wọ́n ti máa ń gbé wá tí màá sọ pé owó ọ̀gá ni owó ọ̀gá ni àwọn band boys wá ah, ẹ wo ò lè máa jẹ́ owó ọ̀gá èmi nìkan mo sì mọ ohun tó wà nù ẹ̀ lóòótọ́ jẹ́ àmọ́ rántí pé mi ì gba owó booking wọ́n ní bí mi ì bá gbowó booking ọ̀gá ó mọ oníbẹ̀ bí ẹ ṣe bàbá ń san fún yín orin. ìtumọ̀ sí pé owó tí bàbá bá ti gbé wá sórí stage wa àwọn band boys wọn tẹ̀ bàtì ni. làkàní náà ni ó máa ń ṣẹlẹ̀ sóun bẹ́ẹ̀ làkàṣà náà ló máa ń ṣẹlẹ̀. ayé ti wájú sí. ah aláwọ̀ àkàlà. àmì ń ṣe nínú rògbòdìyàn ayé ti wájú sí orí ló yọ. orí ó mi wọ́n ní after hundred years la tún lè ríru èèyàn bẹ́ẹ̀. after hundred years. orí ló bá mi ṣe nínú àfún ayé ah. tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú òwúrọ̀ nínú. kọ́lọ̀ bá wa rọ mọ̀lẹ́bí lójú. orí. bá wa tu gbogbo àwa tá a súnmọ́ àkàlà nínú. n kò bá wa tẹ́ bàbá sí afẹ́fẹ́ rẹ̀ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè. kakú lọmọdé kò yẹ ó sàn ju àdàgbà ìládìyẹ ẹ̀ràn kò sì sí bí arúgbó ẹni ṣe ń dàgbà tó àyè fẹ́ kárúgbó ẹni ó lọ. orí ló bá mi ṣe kò sí bí o grandpa yín ṣe dàgbà tó kò sí ni ẹ̀ ní fẹ́ kí grandpa kú. kí ló dé náà láàmú bí ọlọ́run. ìgbà tí dádì mi kú bí àná náà rí wà á ní why God why why God why me ta ni ìwà bàbá wa jẹ́. ayé ò fẹ́ ní fọ̀rọ̀. tọ́lọ́mbà ti ló ti tó kálukú bọ́lẹ̀ ń bọ́ stop ẹ̀. ìjọ ẹnìkan ṣó orí ẹni lọ. Peter Pétérù tọ̀dọ̀ wa ń bè bàbá ẹ̀ náà wà lọ́sípítọ̀ ọjọ́ tí bàbá Akálà dákẹ́ ni bàbá tiẹ̀ náà dákẹ́. orí orí o. Akálà dákẹ́ láàárọ̀ dádì tiẹ̀ dákẹ́ lálẹ́ àbí. orí ló bá mi ṣe é gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń tí kálukú bá ṣe ní ọ̀padà wàá dìtàn láyé olúgbọ́n mo dábọ̀rùn méje a fi ṣèwé lórin láyé àrẹ̀sà mo dábọ̀rùn mẹ́fà ìyẹ́fẹ́lẹ́ máa fi ṣèwé lórin. òrògbò nìyàn ayé tí bá jì sí orí ló orí mi àpérè orí mi àpérè. ọdún lọdún. orílẹ̀-èdè fi ń la bóyá. orí ló yọ. orí tí mo ra làárì bàbá aṣọ. ṣe inú ọ̀fìn inú ọ̀fìn ayé ti. máa fi ṣèwé lórí. ló yọ bí ó bá mi. ìlú jùmọ̀ká sí gbogbo ayé ń pẹ̀lẹ́ nìkan ṣe. yín ká ayé fẹ́lẹ́ ń lóko tèmi ó kí n pẹ́ káàbọ̀ lálẹ́ yìí sórí ètò yín ètò wa ọpẹ́ yẹmí ẹ má bínú lẹ́ẹ̀kan sí ẹ gba ohùn yẹn bó ṣe rí bẹ́ẹ̀ lálẹ́ yìí. láti mú mi mú mi kó lóra máa jẹ mi. àwọn adáwọ̀ mi mímu dúró. abẹ́ lọ́hùn tí. ẹ jábẹ̀rẹ̀ pé ta lè rí kàn ẹ̀ kalẹ̀. rí kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan hello. hello. ẹ kalẹ́ mọ́ ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ ti wà ń bẹ̀ ẹ̀ka alẹ́. oríṣi àdébùdí lórúkọ mi. láti láti ọlọ́run dábàá. ẹ̀rí kan yín. bẹ́ẹ̀ni ẹ̀rí kan mi o. kí lè rí yín o. ní ọdún two thousand and fifteen hmm. accident tó ṣẹlẹ̀ ní ọ̀nà Òṣogbo sí ọ̀nà Ìbàdàn so ìgbà tá à ń bọ̀ bọ́ọ̀rẹ̀ mọ́tò wa park driver dẹ̀ fẹ́ lọ ra petrol so trailer kan wá gbá wa látẹ̀yìn ó wá cross lọ sí other side bridge kan dẹ̀ wà sálẹ̀ so ọlọ́run ló yẹ wá mọ́tò yẹn wá òde l'accident kò jábọ́ sí ọ̀dà side. olúwa ṣeun àdúpẹ́. èmi lè rí ìkànsẹ́ lọ́dún tá a wà yìí. hello zero zero three two three two one zero five nine. èmi lè rí kan èmi lè rí kan. ẹ yí rédíò yín lẹ́ẹ̀ka lẹ́hìn. ẹ kó ètò. yes ma orúkọ yín ni mo ń pè wá. orúkọ mi ni mrs muraina látàpẹ́tẹ́ o yes ma ẹ̀rí kan yín. bàbá ọjà á kó aráfẹ́rẹ́ kò èèyàn yín o bàbá kálá o. ẹ ṣeun ma. ó dùn àwa náà gan torí mm. bàbá tó dára ti wà ní especially ìdílé mi. ẹ ṣeun. ẹ̀rí kan mi mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó mú mi la two thousand and twenty one jà tó mú mi rí two thousand and twenty two láyé àtàlàáfíà ọdún kejì látọkọ mi ti rìtáyà ni mi ò gbọ́ kiri kò gbáyà kiri kò gbọ́mọ kiri mo dá gbogbo ògbó padà sọ́dọ̀ ọlọ́run mo sọ wípé ó ṣe kò fa àìsàn ló gbà mo sọ wípé ṣé o ẹ kó ètò. olúwa ṣe. kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. àwọn nǹkan kan tún ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ o ẹ jẹ́ kí a fi àsìkò yìí ké sí gbogbo àwọn ìjọba wa ní south west nílẹ̀ yorùbá ń bí ó tún ti ń rúgbó bọ̀ o ó ti sinmi díẹ̀ ṣùgbọ́n fọ́nrán kan ń lọ lẹ́nu jọ́ mẹ́ta yìí káàkiri tí ẹnìyẹn ti ń ké fatafata wípé ètò gbogbo ló ti parí o fún àwọn ará bí àwọn agbésùnmọ̀mí ti bí ipe táwọn bá ti kúrò lókè lọ́hùn inú igbó ọ̀dọ̀ wa ń bì ni wọ́n fẹ́ wá tẹ̀dó sí káàkiri a sì ti ń rí ọwọ́jà rẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ èyí tó wá burú jù ń bẹ̀ ni wípé aṣọ sójà tí wọ́n ní wọ́n ń wọ̀ báyìí ṣé sójà wá dàyàn dúró lójú ọ̀nà lópòpónà lójú ọ̀nà téèyàn ti ń wakọ̀ lọ ṣé èèyàn wá ní dúró fún sójà ẹ̀yin lẹ ṣàgbékalẹ̀ àmọ̀tẹ́kùn níta torí ẹ̀ fi ṣàgbékalẹ̀ àmọ̀tẹ́kùn ẹ jọ̀ọ́ iṣẹ́ ti dé o iṣẹ́ ti dé o gbogbo ẹ̀yin gómìnà wa ní south west iṣẹ́ ti dé o méjèèjì tẹ́ ẹ fẹ́ gbọ́ lálẹ́ yìí ní yàjó yàjó ni around this time lálẹ́ àná bí dédé àsìkò yìí ní alẹ́ àná ni àwọn kan wá pẹ̀lú ọta pẹ̀lú ojú ọgbẹ́ ọta àbọn lára àti lára mọ́tò gíláàsì ọkọ̀ oríṣiríṣi níbo ló sì ti ṣẹlẹ̀ lọ́nà èkó yìí ni o ọ̀nà èkó yìí ni ìkejì níbo ló ti ṣẹlẹ̀ lọ́nà ìjẹ̀bú yìí náà tún ni tẹ́ bá rántí ó ti tó bíi méjì mẹ́ta tá a ti mú wá sórí ètò yìí tó fẹ́ẹ́ jẹ́ the same description ni wọ́n ń fún wa pẹ̀lú ibi tí wọ́n ní wọ́n rárí wọ̀ wọ́n gbé wọn wọ̀ níbo là ń lọ ìjẹ́ ó já sí pé àwọn agbófinró ò gbọ́ wa látijọ́ tá a ti ń sọ yìí pàápàá jùlọ ti ọ̀nà ìjẹ̀bú yìí tí wọ́n sì ń sọ pé tí wọ́n bá ti rin wákàtí méjì sí ojú títì ni wọ́n ń padà á débẹ̀ tẹ́ bá rántí ó ti tó méjì mẹ́ta tí wọ́n ti wá sórí ètò yìí tó jẹ́ pé ọlọ́run ló kó wọn yọ lójú ọ̀nà ìjẹ̀bú yìí téèyàn bá ti kọjá kí wọ́n ń pè bí ìdí ayùn rẹ̀ síwájú díẹ̀ ó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ a kan lo agbami ètò fún tálẹ̀ torí pé n tí a gbé wá n tí a gbọ́dọ̀ sọ pé a dá kankan dijọ́ mẹ́jọ ni ààbò eh, ọlọ́run á túbọ̀ máa dájú lórí wa ṣùgbọ́n eh, alátiṣe ní mà ti ṣe ara ẹ̀ e o mo mọ̀ wípé àwọn ìran yorùbá yìí sùn ìgbà tá a pariwo léra wa lórí bíi oṣù mélòó sẹ́yìn gbogbo ẹ̀ e sílẹ̀ wẹ̀ ó tún ti ń bọ̀ ẹ̀jẹ̀ apàkìtìmọ́lẹ̀ ẹ̀ka e alẹ́ lẹ́ẹ̀kan sí i. Yeah. abarapá àti gbogbo ayé ọ̀kọ̀rọ̀ tara ẹnìkan mọ̀sẹ̀gbà ìsàn láàyè kókó lè yọ sago ara rẹ̀ titan black seed plus ni ó yàn láàyò ó léròjà aṣara lóore vitamin c nínú ó ń da jìnnìjìnnì bo àìsàn tó sì nílé wọn dànù lágọ̀ọ́ ara titan black seed plus ó ń ṣèrànwọ́ fẹ́jẹ̀ láti ṣiṣẹ́ bó ti tó àti bó ṣe yẹ nínú bọ́gọ́ ó ń gbógun ti onírúurú àìsàn nípa èròjà immunity pẹ̀lú àwọn àǹfààní míì tó pọ̀ yanturu egbòogi ìbílẹ̀ la ṣe titan black seed plus wà ní kóró capsule àjọ nafdac fọwọ́sí nílẹ̀ nàìjíríà olùléeṣẹ́ wọn wà ní. house one alẹ́sìlọ́yẹ̀ olóòtú close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two ẹ kàn sí àwọn alágbàtà wa bíi kúnlé ara pharmacy ládojúkọ UCH ìbàdàn good all yemẹtu bufayako lágbẹni ibrofe fọkọ agbẹni akikom onirobo center agbẹni al-aswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá ìbàdàn. iléeṣẹ́ àpòògùn egbòogi titan national limited ló ń pín jáde fún gbogbo ayé. makanaki makanaki mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kórìí ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn pẹ̀tùtọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì ṣe é rajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́. má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀. ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó lè kàn sí top sources insurance.ng. máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́ yeye thirty twenty mo béèrè mẹ́ta tàbéèrè mẹ́ta thirty twenty la máa máa jẹ̀bùn yeye thirty mọ́tò lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ó fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pé thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè jẹ́ ẹ̀bùn owó ta bu wa alùpùpù ọ̀kadà tẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì Fresh FM àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty yes ẹ káàbọ̀ padà. ẹ̀yẹ́ ká sáré yanjú ti thirty twenty fún àǹfààní àwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ̀yin tẹ́ ṣe ni pé lórí MTN line yẹn máa tẹ thirty twenty láti dáhùn àwọn ìbéèrè wọ́n wá jẹ́ kó yé mi pé oye ìgbà tí kálukú bá ta tó bó bá ti ta sí ló máa lè fún láǹfààní àtijẹ́ tá bá máa yí koto yẹn at least ẹni tó bá ti wá èèyàn bá ta lẹ́ẹ̀kan ṣoṣo ó lè jẹ́ o téèyàn bá ta lẹ́ẹ̀mejì ó lè jẹ́ o ṣùgbọ́n téèyàn bá ní tó pọ̀ ńbẹ̀ tán bá ti yí ó lè jóun ló máa wá àwọn tí a ti pè wọ́n wọ́n ti wà níbí tí wọ́n jẹ ẹ̀bùn tọ̀sẹ̀ tó kọjá ẹ kúrọ̀lẹ́ ọ̀hún. ẹ kúrọ̀lẹ́ sá. ta ni nọ́mbà ẹ parí pẹ̀lú five eight four nine five eight four nine ẹni ẹ̀dà ọ̀yá ẹ bọ́ síbi ẹ bọ́ síbi ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá five eight four nine fridge ni wọ́n jẹ ǹjẹ́ ẹ mọ̀ mi ẹ ti rí mi rí ń bọ̀ ti ríra mo ti rí yín káàkiri sọ. àti lọ́ọ́ play tíátà ti wá play àbí. mo ti rí yín ní orí. Um, lórí tẹlifíṣàn bẹ́ẹ̀ni orí tẹlifíṣàn rẹ nǹkan tí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé ǹjẹ́ amọ́ra. rárá àrírarí. bẹ́ẹ̀ni ok ṣùgbọ́n nọ́mbà yín ló parí pẹ̀lú. five eight four nine. five eight four nine ẹ̀ mélòó lẹ ta. ah mi lè sọ yìí. ní ti kọ̀ǹpútà gbé jáde ní seventy times nǹkan tó kọ síbí nìyẹn fíríjì lẹ jẹ ẹ lọ gbé fíríjì yín. ẹ ṣé mo dúpẹ́ sá olúwa ṣeun kí lẹ porúkọ yín sá. alàgbé ayọ̀bámi lórúkọ mi sá. àdúgbò bolẹ̀ ti wá sí ìbàdàn ni. àkóbọ̀ bẹ́ẹ̀ ni sá. àkóbọ̀ nìbàdàn. bẹ́ẹ̀ni. ẹ lọ gbé fíríjì yín kẹ́ ẹ sì ti máa lọlé. ẹ sá ẹ sì sá. ẹ ta ni nọ́mbà ẹ pẹ̀lú eighteen forty one eighteen forty one yà orúkọ yín. adélájà abdulsalam. kí lẹ pè é. adélájà abdulsalam. adélájà abdulsalam àdúgbò bolẹ̀ ti wá. ó di rẹ́mọ ogun state mi sá. ẹ ogun state lẹ ti wá. bẹ́ẹ̀ sá. ó di rẹ́mọ. bẹ́ẹ̀ sá Ah. ẹ mọ iye ìgbà tẹ́ ẹ ta o ẹ̀yẹ kan tá à ń ta ṣeré ṣùgbọ́n ẹ jẹ tẹlifíṣàn ọ̀nà kọ síbi ẹ bá mi gbé tẹlifíṣàn wọn fún wọn. ẹ ta ni nọ́mbà ẹ parí pẹ̀lú thirty seven ninety four thirty seven ninety four ṣẹ́yìn ni bẹ́ẹ̀ ni sà. Ah, ok thirty seven ninety four ẹ ta náà láì mọye ìgbà bẹ́ẹ̀ ni sà. àbí ibi ó jọ pé thirty seven times náà kọ síbi bẹ́ẹ̀ ni sà. àbí ten thousand náà lè jẹ ok ẹ lọ bá ń bún bá máa MTN yẹn ẹ lọ gba ten thousand yẹn lọ́wọ́ wọn twenty naira péré lẹ sì fi ta o twenty twenty naira lẹ fi ta bi. ọ̀dà wọ́n ní thirty thirty naira wọ́n ṣàgbọ́ mi observe. ẹ kàn observe ẹ wọ́n gbogbo ń tẹ̀lé náà wọ́n yá ló pé one thousand naira kò lè tó one thousand naira twenty twenty naira kì í ṣe twenty two hundred naira twenty twenty naira àbí thirty thirty naira ẹ lọ gba ten thousand yín. ẹ wá kí lorúkọ yín àdúgbò wo lẹ ti wá miyaki olúwaṣẹ ọkàsíyàn. kílẹ̀ pé. miyaki olúwaṣẹ ọkàsíyàn. miyaki olúwaṣẹ ọkàsíyàn. àdúgbò bo lẹ ti wá. mọ́níyà. mọ́níyà lẹ ti wá ẹ tètè lọ gbowó yín kẹ́ ẹ máa lọlé. tani nọ́mbà parí pẹ̀lú fifteen sixty two one five six two one five six two ṣẹ́yìn ni ọ̀ya orúkọ yín uh, ẹ sọ̀rọ̀ sí microphone. abdulmateen. abdulmateen. Eh, blender náà lẹ jẹ ọyà bá ń gbé blender wọn fún wọn ọyà ọyà ọyà ọyà àdúgbò bó lẹ ti wá. májẹ. ẹ májẹ. májẹ n bò díẹ̀ wà. nsọka. nsọka ok bá ń gbé blender wọn. tani nọ́mbà ẹ parí pẹ̀lú forty eight seventy eight four eight seven eight wọ́n wá wow ta ni nọ́mbà yìí parí pẹ̀lú fifty one forty eight. ibi ni sọ. five one four eight ok ten thousand naira náà ni wọ́n sọ pé iná jẹ ọ̀rá àdúgbò bọ̀lẹ̀ ti wá. agbowó ni sọ. twenty naira lẹ́ẹ̀ fi ta. ó ṣe díẹ̀. <laughs> all right. ta ni nọ́mbà yìí parí pẹ̀lú one four five nine fourteen fifty nine kò wá oh my god fan ó dẹ̀ jẹ́ o ta ni nọ́mbà ìparí pẹ̀lú zero two five seven Adó ekiti eh, ten thousand làwọn náà jẹ láti Ifọ̀n Ọ̀ṣun five three four zero àwọn náà jẹ ten thousand um, nọ́mbà ẹni tó parí pẹ̀lú nine five nine zero àwọn náà jẹ President Ayo so ẹyin tí nọ́mbà yín bá parí pẹ̀lú àwọn tá a kà síta yẹn bóyá kẹ́ ẹ pè àbí kẹ́ ẹ wá láàrin ọ̀sẹ̀ láti wá gba àwọn ẹ̀bùn yín ẹ má gbàgbé ẹ ní oore ọ̀fẹ́ àti jẹ lára àwọn ẹ̀bùn yín tẹlifíṣàn Ah, fíríìjì àti oríṣiríṣi ẹ̀bùn tó pọ̀ jàǹtìrẹrẹ ẹ̀bùn owó ó pọ̀ bẹ́ẹ̀ ṣé ẹ wà lára àwọn tó jẹ ni kí ló parí nọ́mbà tí yín jẹ́ kí n wò kí ló parí nọ́mbà tí yín fourteen fourteen fifty nine standing fan ok ẹ lọ́ bá ń gbé fáànù wọn fún wọn ẹ ṣe wọn kí lorúkọ yín sà ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí. kí lẹ pè é. Adéoyè Dáre Daniel. látàkùtà àtàkùbọ̀ ojúrin Ìbàdàn àtàkùbọ̀ lẹ́tí wá. so twenty naira mélòó lẹ fi ṣe. ah ó fẹ́ tó two thousand tẹ́mi fi táwọn ìpínlẹ̀ ah kò tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ mo sá ń ta ta ta kò tó bẹ́ẹ̀ ń tọkọ síbí. mo sá ń ta. stanley fanyeda mo sá ta ok fifteen times lẹ ṣe ok fifteen times na kọ̀mpútà máa gbé gbogbo ẹ̀ jáde ok sir mo eh, congratulations yes sir àwọn èèyàn tó kù ní ẹ̀yin náà ẹ tún lè repeat ẹ o ẹ tún ti ń ṣe lọ ó ti dùn mọ́ yín lẹ́nu àǹfààní wà fún àwọn tí wọ́n bá jẹ láti gba oríṣiríṣi ẹ̀bùn kódà wọ́n sọ débi pé ó jọ pé ń lọ bí mọ́tò láìpẹ́ ṣùgbọ́n bó o bá ta ò lè jẹ o twenty naira àbí thirty naira ni tẹ́ bá dial star three zero two zero hash láti dáhùn àwọn ìbéèrè tó wà nbẹ tó bá sì jẹ́ pé text message lẹ́fẹ́ fi dáhùn jọ pé twenty naira nìyẹn máa yọ ẹ kàn dial star ẹ call thirty twenty á béèrè èdè tẹ́ ẹ fẹ́ bóyá yorùbá àbóyìnbó ẹ sì dáhùn àwọn béèrè yẹn tẹ́ ẹ bá ti dáhùn béèrè tẹ́ ẹ gbà ẹ ti qualify láti yí koto bóyá ẹ máa jẹ lára àwọn ẹ̀bùn tá a máa pè é àwọn tá a máa pè ní ọjọ́ mẹ́jọ bóyá ká tó ṣe tán a sọ àwọn nọ́mbà tó parí nọ́mbà wọn torí a máa pè wọ́n láti wá gba ẹ̀bùn wọn lọ́jọ́ mẹ́jọ náà tó bá yá. Thirty twenty, mo bèrè mẹ́ta, ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ma jẹ̀bùn lélẹ̀ láti twenty. mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ò fún ọ láǹfààní láti mọ̀ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun o nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pe thirty thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè jẹ́ ìbúwó ta bua alùpùpù ọ̀kadà kẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó mtn ní gbogbo ìkànnì fresh fm àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. my dear bá mi gbé náà. Ah, gbé kí ni wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. Ah, ṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni tọkọ-tìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state Email wọn freshbite two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh zero oh seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. àsìkò yanu rẹ tó. ó ti rà ọdún yìí ni wọ́n tó wojú olúwa fún ọmọ rere àti ohun gbogbo fò fáyọ̀ fi ọmọ rere ta anna sarah àti elizabeth lọ́rẹ lẹ́yìn ìdádúró ọlọ́jọ́ pípẹ́ má sọ̀rọ̀ tínú ìwọ náà fò fáyọ̀ máa bọ̀ sínú ìpàdé àdúrà fún àwọn tó wojú olúwa fún ọmọ àti àwọn tó yàgò rere gbogbo ní christ revival miracle church kremik ní malete ìbàdàn lọ́jọ́rú wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán bó bá dá dákẹ́ tara rí ó dákẹ́ o ti lọ sórí òkè pẹ́tọ́ síbẹ̀ kò sọ́nà àbáyọ máa bọ̀ àsìkò rẹ ti tó wọ́n sá ti máa mú ìgbàgbọ́ rẹ bọ̀ wá pàdé ọlọ́run wòlíì àti ajínrere pf ọwá lọ́jọ́rú wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí ní christ revival miracle church number seven pf ọwá christian adéyẹmọ layout mọ̀lẹ́tẹ̀ ìbàdàn láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán wá lórúkọ jésù ogun rẹ dìgbà yẹn ẹ káàbọ̀ padà o bá mi wo kámẹ́rà yín ṣé kò sí lọ́dọ̀ wọn jọ. ẹ pẹ̀lẹ́ sà ẹ kálẹ́ ẹ lo headphone yín. ẹ kálẹ́ sà. ẹ pẹ̀lẹ́ ẹ má bínú pé a yín dúró pẹ́ tó bẹ̀ látàárọ̀ o ẹ pẹ̀lẹ́. ẹ kalẹ sàn. mo mọ̀ pé ẹnì fẹ́ dárúkọ yín pẹ̀lú eh, ìlàkọjá yìí àti bọ́lá wọn bá ṣe kó wa yọ. bẹ́ẹ̀ ni sàn. ìwòye àná lẹ lẹ wa ọkọ̀ yẹn wá sí bíbá yìí pẹ̀lú ọ̀tá àbọn lóríṣiríṣi àti níwájú àti lẹ́yìn ẹ sì lẹ́yìn lẹ wakọ̀ yẹn ibi tí ọ̀tá ìbọn ti wájú gbà yẹn ibi dèdè orí yín mà ní sà. Ọlọ́run nìkan náà ló yẹ. kí ló ṣẹlẹ̀ gan-an o kí ló ṣẹlẹ̀ ní àtìkù la ti ń bọ̀ àwa méjì náà ni à ń bọ̀ èmi pẹ̀lú brọ́dà mi àwa mọ́tò yẹn ní ẹyọ kọ̀ọ̀kan. àpápá lẹ ti lọ gbé mọ́tò yìí ní chacha. bẹ́ẹ̀ ni sàn ẹ lọ clear ẹ ni. bẹ́ẹ̀ ni sàn ok. bí a ṣe wá ń bọ̀ ẹ gbọ́ ẹni tí bá máa gba ọ̀nà èkó kọjá tá a bá ń lọ láti ìbàdàn a máa kọ́kọ́ kan onígàrí after onígàrí a máa kan four square tá a bá ti kọjá four square yẹn díẹ̀ ibẹ̀ nìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ but fún lánàá lánàá òde yìí. bẹ́ẹ̀ni fún àwa tá à ń bọ̀ wá láti èkó <sighs> fọ́sùkù alákọ̀ máa kàn ká tó mú ẹnu lé onígàrí léyìí ti ṣe ogun makin àwa ń bọ̀ láti èkó ni it was around three minutes or four minutes after five ní ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ èmi ni mò ń lead brother mi mo wà lórí speed one hundred and twenty kilometre per hour wọ́n wá ronú pé ah, ilé là ń lọ kí ni ń lé mi ní àárí hmm. kí n límìtì spíìdì bẹ́ẹ̀ mi ṣe ń rò bẹ́ẹ̀ ni brọ́dà mi yẹ ní àkù kọjá ní ẹgbẹ́ mi wọ́n wá wò hmm. pé ah, tí brọ́dà yìí fi sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ mi one twenty speed ni èmi ń bá lọ wọ́n láti máa wọ bíi one fifty wọ́n wá mú fóònù níbi ẹgbẹ́ ilẹ̀kùn wípé kí n pè wọ́n bí mo ṣe ń gbọ́ pàràpàpàpàpàpà àfi bí ìgbà pé wọ́n jagun. Kai ní ọ̀nà èkó yìí náà bẹ́ẹ̀ni sá níbi ògùn mákìyàn bẹ́ẹ̀ni sá àti ìdé ògùn mákìyàn wà ní first square táwa bá ń bọ̀ láti kù àti ìdé ògùn mákìyàn hmm. iwájú tí màá wò báyìí àwọn tó wọ aṣọ sọ́jà ni mò ń rí Jesus brọ́dà mi yẹn ọlọ́run kó àwọn yọ mọ́tò kan náà escape pẹ̀lú wọn. àwọn ti kọjá lọ. bẹ́ẹ̀ pẹ̀lú speed yẹn ní àárín àsìkò tèmi límítì speed mọ́tò méjì ló overtake mi ìkan Corolla followed by Camry Corolla yẹn wọ́n fún ẹni tó wà níbọn mọ́tò yẹn tọ́ǹbù sínú gbó ẹni tó tẹ̀lé Corolla yẹn ni Camry wọ́n ti pín òun down èmi ni mo tẹ̀lé Camry wọ́n sá nígbà tí màá yọ wájú ẹnìkan ti dúró wájú mi ọ̀rẹ́ yìí ta ló dúró wájú yín ẹni tó wọ sọ sọ́jà àwọn Fúlàní ni confam Fúlàní ni wọ́n ẹnìkan dúró wájú mi aṣọ sójà wọn wọ aṣọ sójà ni wọ́n wọ even gbogbo àwọn tó lọ ń pé kí wọ́n witness ntọ́sẹ̀lẹ̀ lánàá wọ́n ní orí ọ̀fẹ́ láti pè sórí ètò. wọ́n lè pè wá kán fìdí ẹ̀ múlẹ̀. bẹ́ẹ̀ ni sà now bí o ṣe pín mi dání yẹn àwọn kan ń mo ní Camry yẹn náà wọ́n mú mọ́lẹ̀ ń bẹ̀ ẹnìkan wá dúró síwájú mi. wọ́n tó mélòó. ní láyìn ọ̀dọ̀ wa yẹn mẹ́fà ni ànígí àtọ́ ń lọ sí kò náà wọ́n ah, operate níbẹ̀. ok wọ́n wà ní other side náà. bẹ́ẹ̀ ni sà wọ́n operate níbẹ̀ ìtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ lẹ̀kùn ọ̀dọ̀ mi ó ní kí n park mo ní i'm park park yín sóyìnbó díẹ̀ díẹ̀ díẹ̀ i'm park ó ní kí n open lẹ̀kùn because immediately tí mo dúró pátápátá ìtọ́ wá síbi ẹ̀gbẹ́ lẹ̀kùn ó fà lẹ̀kùn ìpè kò ń wọ mi bọ́ sílẹ̀. Si ilẹ̀kùn yẹn wà ní títì bí n bá ń drive báyẹn náà gbogbo ilẹ̀kùn ni mo máa ń lock màá wind down glass méjèèjì iwájú ó ní kí n open ilẹ̀kùn fóònù fóònù fóònù ojú tí ó gbé wo àpò gbáyà mi fóònù lórí ó sì sáré mú fóònù yẹn ibi tó ti mú fóònù yẹn wọ́n ní ìkan lára àwọn òṣèré orí ìtàgé kan wà lára ẹ̀yìn tí ó ṣẹlẹ̀ sí lánàá wọ́n lẹ́ni yẹn ti kọ́ sórí Instagram mi tí ìmọ̀ ẹni yẹn ṣùgbọ́n àwọn tó ń wò wá náà ń sọ bẹ́ẹ̀. ọpẹ́ ni fún Ọlọ́run ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. ní kúkúrú bó ti tọwọ́ bá pò mú fóònù nígbàyà mi mo ti káwọ́ sókè pé mo ti sọ̀rẹ́ńdà already ẹ̀mí kan wá wá sí mi lẹ́mìí pé kí n fi ọkọ̀ yẹn sí rìfáàsì iná mi rọ̀ tí máa wò báyìí mo rí àwọn méjì tí wọ́n wọṣọ sọ́jà igé lẹ́yìn hmm. ah mo ní confam mo ti bọ́ sọ́wọ́ báwo mo ti fẹ́ lọ ìkànnì iwájú mi ìkànnì lẹ́gbẹ̀ẹ́ méjì pẹ́ẹ́nì Camry malẹ̀ Corolla ti wọgbó lọ rẹ́dì hmm. báwo mo ti fẹ́ lọ mo sì wá káwó ké fainálì nu míwà ẹni ẹnìkan ní passenger side nínú Corolla yẹn nígbà tá a fẹ́ fẹ́ fẹ́ sí i wọ́n kàn rí ẹni yẹn tó sáré bí ẹ tú fúrú. ó sá kúrò ní mọ́tò. ó sá kúrò mọ́tò instead tó wọn ò fi mórí légbó ó tún fẹ́ cross express kìíní express kejì bí ìkànnà àtọ́ wà lọ́dọ̀ tèmi ìtọ́ wà wájú mọ́tò bó ti gbáya nu ẹnìkan lẹ́yìn náà òun náà gbáya ọwọ́ akọ ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ tèmi tí ń pé kí n ó pùn lẹ́kùn. òye pé àwọn tí wọ́n mú mọ́lẹ̀ lẹ́yìn náà àwọn yẹn ti ń fọgbọ́n tọ́ọ̀nù wà látẹ̀yìn. Oh. ó pé wẹ́ ọlọ́mọba ni títan délé ni but èmi náà ó rí kan mú balẹ̀ bẹ́ẹ̀ kò sì gbé speed pẹ̀lú rìfáàtì inú ìtọ́ wà lẹ́yìn ó bẹ́ dànù ètí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi òun ban ọkàn mo sá yí ọkàn yẹn mọ́lẹ̀ mo sì fèsì ọ̀nà ìkó padà nù. Hmm. bí a ṣe dojúkọ wọn rẹ̀ dì wọ́n ti fún mi níbọn ní ojú glass tẹ́ bá wo àwọn picture tí wọ́n yà lánàá yìí. Eh, bóyá kí n fi àwọn fọ́tò yẹn sí orí Fresh FM direct suti ni wọ́n fún gbogbo ẹni tó bá ti jẹ́ driver láti pé tí wọ́n bá mú driver balẹ̀ wọ́n á kó àwọn èrò inú ẹ̀ bí mo ṣe wá tàn tí mo dojú kọ́ ní kó padà èyí tí ọ wà mi ọ̀rẹ́dì hmm. ó ṣe open fire fún táyà nìyẹn hmm. pa ni mo gbọ́ lára táyà bẹ́ẹ̀ ni gíláàsì ẹ̀yìn ó ti bẹ̀rẹ̀ sí rọ ìbọn bònú mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí kankan sọ fún mi pé bí mo ṣe kọ mọ́tò yẹn mọ́lẹ̀ tí mo mójú lọ́nà èkó kí n kàn láì dàn sí kí n fi gbáyà mi lé orí steering ọ̀rá na ojú tí mò ń fi ń control ìrìn àjò mi pẹ̀lú yíyí ọwọ́ mi na orí o ní ọta yẹn ò ṣe ló ṣe gba orí yín tẹ bá wo direction bí ọta yẹn ṣe wá tó bá yẹ pé mo gbórí sókè ni ìpàkọ́ ló máa bá wọlé but mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ ní ìkan tó wà wájú dojú ìbọn kọ yín. bẹ́ẹ̀ni. báwo lẹ ṣe wá escape. Ọlọ́run nìkan ni kò yé èmi gan ọkọjá òye mi ẹni tí ọlọ́run lò ní sábàbí fún mi tí mo fi ní orí ọ̀fẹ́ àti escape ilẹ̀ ni tó bẹ́ jáde nínú kòrólà yẹn hmm. tí kì í bá sòun mo ti gbà yí pé mo ti mo ti bọ́ already hmm. ọpẹ́ ni fún ọlọ́run. New View Center ló tún gbé tuntun dé gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fọlọ́ oríṣiríṣi ìnáwó ní òde òní ẹ̀kọ́. Newview event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gbọ́ òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. Newview event center ọyẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀. Newview event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀. gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀ sùkà tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room Newview event center wà ní plus five and six Akilapa estate along all saints college road agbofi eighty off jericho extension ibadan milview event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 557 Newview event center make it a moment to remember. ìlú ìbàdàn ṣe rí péré wọlé dé fún wa nílùú ojú ni ìmọ́lẹ̀ ara kédùmàdé má gbójú lọ́wọ́ kó wa wa tí kùdìẹ̀kùdìẹ̀ bá dé bójú yóò kan gbogbo ara ní òfin yẹ kó o mọ́rọ̀ ojú àti àlàáfíà rẹ lóní yọ̀bọ́kẹ́ torí ìlera tó pójú owó ní ìṣàtúnà fún ọ̀rọ̀ ǹjẹ́ ojú rẹ ń pọ́n ó ń lami ó ń gún ọ tàbí ó fẹ́ máa wò bàìbàì ṣé o lè fi kàwé dáadáa ni tàbí rìn kan lọ́nà jíjìn tó bá jẹ́ bẹ́ẹ̀ ìmúnokà ló ni ìmúnokà agbálẹ́tọ̀ sáyẹ́ǹsì láti orílẹ̀-èdè Canada ni wọ́n fi ṣe jáde ìmúnukàn ṣàtúnṣe sí àrùn ìtọ̀ ṣúgà ó dá afẹ́ni tí kò rónú sùn bẹ́ẹ̀ ló ṣèrànwọ́ fójú òpó tí kì í jẹ́ ká ìsanra yìí wọlé sí ni lára ó ń gbógun ti kòkòrò lágọ̀ ara kò sí ohun tó ń jẹ inú nínú lásìkò nǹkan oṣù tí o bá lo ìmúnukàn tọmọdé tàgbà ló lè lò ó torí kò ní ìjàmbá kankan tí ń ṣe lágọ̀ ara ìmúnukàn yára béèrè fún tirẹ̀ ní èyíkéyìí ilé ìtajà oògùn tó bá súnmọ́ iléeṣẹ́ immunotherapy lálágbàtà rẹ̀ zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero ìmúnukà fún ìlera pípé. ẹ káàbọ̀ padà ẹ̀yin tí ẹ bá ní Facebook ẹ lè rí àwòrán mọ́tò tí wọ́n gbé wá bí lálẹ́ àná bí ọta ìbọn bó ṣe ṣọṣẹ́ dórí táyà ẹsẹ̀ ṣùgbọ́n inú ẹ̀ ni arákùnrin tí wọ́n ń bá wa sọ̀rọ̀ yìí ńlọ́lọ́run ti kó wọn yọ tí wọ́n ti jáde ẹ jẹ́ kí n gba ìpè bíi méjì mẹ́ta ká tó tún tẹ̀síwájú. wọ́n tún ti dé o hello ẹ kúrọ̀ lẹ́ o. hello sir. yes sir. yes sir man tó ń sọ̀rọ̀ yẹn mo fẹ́ tẹ́ sí ọ̀rọ̀ tó ń sọ lọ́wọ́ yẹn. ẹ fẹ́. mo fẹ́ testify sí ọ̀rọ̀ tó ń sọ lọ́wọ́ yẹn. ẹ fẹ́ testify sí. bẹ́ẹ̀ni that point gangan december december twenty nine that point yẹn gangan làwọn yẹn ni wọ́n ti ń operate èmi ń bọ̀ lẹ́yìn wọ́n wà níwájú mò ń wò wọn lọ́ọ̀kan báyìí ohun tó yọ mí tọ́lọ́ ń jẹ́ kó yọ mí lọ́jọ́ yẹn ni pé mo fẹ́ kúrò nílé ní six eh, six o'clock but mo lọ́ra mi ò tètè ṣetán mi ò tètè jáde. aṣọ sójà náà wọ́n sì wọ̀. àwọn ilé ò sójà ah. immediately ìyàwó ilé ò sójà rárá ọgbọ́n ṣe fi pẹ́kọ́tò ti ń dúró àwọn ọlọ́pàá kan jáde nínú gbọ́ wọ́n pọ̀ sí wọn wọ́n gbọ́ padà bọ̀ àwọn ọlọ́pàá yẹn ò rí wọn léjì náà táwọn fi jáde padà mọ́tò tí àwọn gangan lò tí wọ́n lò tí wọ́n fi hàn pírètì wọ́n pààkì mọ́tò yẹn pẹ̀lú mọ́tò táwọn tí wọ́n gbà lọ́pọ̀ ah. àwọn yẹn tẹ̀lé irú wọn everything lórí sienna two oh six. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. sienna two oh six ni wọ́n gbà lọ́wọ́ àwọn yẹn. ẹ jẹ́ ká sí ìjọba ipò tún ti délẹ̀ o wọ́n tún ti ṣe títì yìí báyìí a rò pé bó ṣe wà lẹ́sprẹ̀sì yẹn àti dáyàndó lẹ́sprẹ̀sì yẹn máa le ṣùgbọ́n ó jọ pé kò le fún wọn báyìí o pàápàá jùlọ pẹ̀lú aṣọ sójà tí wọ́n tún wá ní wọ́n ń wọ̀ yìí ah, ah, ẹ ṣàánú wa. hello. hello ọ̀bájúfẹ́lẹ́ ẹ̀ka lẹ́sà. ẹ̀ka lẹ́sà orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. ẹ kó ètò ah, ẹni ọlọ́mọ ni mhm. láti fi ọdún mẹ́ta ṣe ń gbọ́. bẹ́ẹ̀ ni sà. hello sà. bẹ́ẹ̀ ẹ ti wà ń bẹ̀. Eh, láti fi ọdún mẹ́ta tẹ́ ẹ ti ń sọ tẹ́ ẹ ti ń sọ tí wọ́n ti ń ṣe lọ́nà ọ̀tẹ̀ lọ́nà èkó àwọn èèyàn sọ pé tayé fẹ́ lẹ́pọ̀ tayé fẹ́ lẹ́pọ̀ àwọn bá ń gbọ́ yòyè ń gbọ́ gbogbo wọn ń gbọ́ ṣé bí wọ́n ṣe máa pe ẹ̀mí ọmọ ọdún àsopòrè ọlọ́run o mm. ó dàbọ̀ sà. ẹ àdàdúró bá ń ná bàbá mò ń bọ̀ ẹ̀yin ẹ̀ sì ní sùúrù ẹ̀ ṣe gàyà fún mi dé ẹ ní sùúrù ẹ jókòó báwọn kámẹ́rà ò sí lórí yín bọ̀dá kámẹ́rà ò sí lórí ẹ̀yin náà ẹ ẹ mo fẹ́ ká fìdí ẹ̀ múlẹ̀ dáadáa kí àwọn ìjọba wa lè mọ̀ yìí pé iṣẹ́ ń bẹ fún wọn láti ṣe pàápàá jùlọ ìjọba ìpínlẹ̀ Ògùn tìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Oǹdó ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀ṣun iṣẹ́ ń bẹ fún wa láti ṣe o lórí ẹ̀mí àti dúkìá àwa èèyàn tẹ̀ ń jọba lé lórí ẹ káalẹ́ sà ẹ káalẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kọ́ ẹ̀yọ Ọlọ́run bàbá ẹ̀yẹn ní sùúrù ẹ̀yẹn ẹjọ́kọ̀ bọ̀dá ọlá nìkan ni kẹjẹ ká sọ ọlá lórúkọ yín <laughs> bẹ́ẹ̀ni sá kò sí nǹkan tí ó ṣe yín lágbára ọlọ́run. àmín àmín inshallah. december ni mo rò pé wọ́n ní ti yín ṣẹlẹ̀ ah. ìgbà tèmi àti yín ń tàkúrọ̀sọ nírọ̀lẹ́ mo ṣe mọ̀ pé ẹni january five ni ọjọ́ wo ni january five yẹn bọ́ sí. ọjọ́ wednesday. ẹ lè gbàgbé ah. kí ló ṣẹlẹ̀ ní january five ọdún twenty twenty two yìí kí ló ṣẹlẹ̀ ní january five. ká fi ọpẹ́ ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè. mo ní ká fọpẹ́ fọlọ́run alihamudulilayi ní ọjọ́ tuesday on the four january four mo wà nílé kọ́sítọ́mà mi kan iṣẹ́ táùsì mo ń ṣe. táìlà ní. bẹ́ẹ̀ ni sà kọ́sítọ́mà yẹn pè mí ní yànnàjẹ́ ọ̀yọ́ bàbá àgbàlagbà ni mo wà nínú liberty stadium gbà yẹn mo lọ wo bọ́ọ̀lù mo wá gbé kọ́ ọ̀hún pé dájì ẹ má bínú mo bí gbogbo december tẹ́ ẹ̀ ń pè mí yẹn ni ò jẹ́ kí n wá sọ́dọ̀ yín màá dọ́jọ́ yín tó bá ti di àárọ̀ ọ̀la lágbára ọlọ́run wọ́n ní ọlá kò sí wàhálà ìgbà tí ilé ẹ̀jẹ̀ máa fi ṣúntò tọ́ tí mo délé èmi àtẹ̀gbọ́n mi ọkùnrin àcháàtì ní whatsapp jp past ten nǹkan kan bẹ́ẹ̀ kí ṣáà tó sùn ó pẹ́ kí n tó sùn due to one or two things tí mo kàn ń ṣe lórí fóònù ìgbà tí ilé ẹ̀jẹ̀ mọ́ bí mo ṣe kírun tán láago mẹ́fà orun yẹn ò mọ́ ọ̀kẹ́ tí ilẹ̀ bá ti mọ́ tí bá ní dádì tí bá ní kọ́kọ́ ní pé kí n pẹ́ kí n tó lọ sọ́dọ̀ wọn àbí kankan dájì máa ń bá mi ro àwọn ẹjọ́ kékeré àgbàlagbà èèyàn lè fẹ́ yẹn kùn wọ́n á gbé kí n tètè lọ bẹ̀ ní àárọ̀ sódìbà sódà tí máa ti kó lọ́dọ̀ wọn o hmm. màlẹ́ tètè lọ àwọn ibi tí mo fẹ́ lọ mo ṣe kó ní ilé mi nìyẹn láti ilé mi sí challenge hundred naira ní ọ̀kadà mo wá ń lọ sí yànnà jẹ́ ọ̀yọ́ ọlọ́kadà tí mo rí haúsá ni wá ní hundred naira èmi ò lè gùn ún láti ilé mi kan sí challenge gan hundred naira báwo máa ṣe wá lọ ìyànà jẹ́ tí máa gùn ní ọ̀rẹ́ pé kó gba fifty naira kí màá kọ́ra ìyàwó lé díẹ̀ ni ó lóun ò lè gbà mo ní ìwẹ̀ kò sí wàhálà òòrùn òkú yọ kò sí nǹkan kan kì í ṣe pé mò ń jẹ nǹkan jù lọ bí tí mò ń lọ mo jẹ gbọ́ ọ̀kadà ó wá dé wájú footco ní ring road ká tó dé yànà jẹ́ ọ̀yọ́ tán mo jẹ drop mo jẹ fún ní owó ẹ̀ mo wá fún lówó ẹ̀ tí mo sọ̀kalẹ̀ kí n gba street kan wà mẹ́rin tí wọ́n pè ní wo stop there bá dẹ̀ wẹ̀yìn pé stop there báwo. àwọn wo ni wọ́n ní stop there. Ah, ó yé mi náà lẹ́nu bí mo ṣe wẹ̀yìn tó di stop there bá dẹ̀ ó bá dẹ̀ di àwọn ọlọ́pàá. ok. Ah, mo ní mo kàn sọ́sọ́ kan ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ bá dẹ̀ dùnú bá dẹ̀ ní pé wọ́n bá dẹ̀ sílẹ̀kùn wọn tó pé come inside ah, mo ní ọ̀gá wetin happen na ó ní come inside ó dẹ̀ kọ́ kìbọn. so mi. ṣé wọ́n wọṣọ ọlọ́pàá. wọn ò wọ aṣọ ọlọ́pàá. ẹ̀yin ṣe wá mọ̀ pé ọlọ́pàá ni wọ́n ìdí tí mo sọ pé ọlọ́pàá ni wọ́n ní pé wọ́n wọ mọ́fìtì mhm. aṣọ tí ń ṣe ọlọ́pàá mhm. but tí wọ́n à ń bẹ̀ ni wọ́n gbé jákẹ́ẹ̀tì bullet proof wọ́n wọ lórí mọ́fìtì wọn bẹ́ẹ̀ ni so wọ́n dẹ̀ kọ pólíìsì sí ara jákẹ́ẹ̀tì bullet proof yẹn ìyẹn ló fèmí láṣọ hàn pé ọlọ́pàá ni wọ́n ordinary person ò lè kọ wọ́ mọ́tò ọlọ́pàá ni wọ́n gbé mọ́tò ọlọ́pàá kan wọ́n gbé gọ́ọ̀fù wọ́n gbé gọ́ọ̀fù ni wọ́n gbé bẹ́ẹ̀ ni ní àárín ìgboro bẹ́ẹ̀ ni sá ní ọ̀nà adé ọ̀yọ́ láàrin ọ̀nà àdé ọ̀yọ́. ìyànà àdé ọ̀yọ́ gangan. àdé yànà àdé ọ̀yọ́ tán wájú foodco. ok. àbá máa wo ìyànà àdé lọ́kàn báyìí lọ́kàn mm. ok. èmi ní kémi gbanu street yẹn kọ jáde ìgbà jẹ́ kí mò ń kọ́. nígbà wọn wá da yín dúró ń so mo yẹ wá jáde pé ó yà come inside mo kọ wá pé àgà wetin happen. mo wá stand still sójú kan mo dúró mo wá wo ọ̀kan bíi tí mò lọ pé kò sí kọ́nà kankan tí bá ní kí n sá one mi lẹ́bọ lẹ́rù the second lady bá ní sá tí wọ́n bá yìnbọn sọ́ọ̀rì kèsì ni hmm. kò sẹ́ni tó mọ̀ mí bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tá a gbọ́ ròbọ̀tà akọ́ dúró akọ́ everybody akọ́kọ́ fọ́n dàgbé later on bóyá in the next ten minutes everybody ayé ṣe máa yọjú pé ta ló yìnbọn o ta ló yìnbọn o tí wọ́n jẹ̀ka àwọn àwọn ọlọ́pàá ló yìnbọn o ẹni tó mú yìí ẹni táwọn yìnbọn fún yìí ó jábọ́ lẹ́nu mọ́tò ń ṣe pé ilẹ̀kùn hmm. mọ́tò wà ṣíṣí ó ti kú kò sẹ́ni tó lè clarify ẹ̀ pé òkú òsì lálàyé rojọ́ bẹ́ẹ̀ ni sá ẹ fi ọ̀wọ̀ yẹn fún ọlọ́pàá bẹ́ẹ̀ ni so mo sáré rò lọ wájú mo ti ro lọ sẹ́yìn pé bàtí mi jẹ́ lẹ́bọ lẹ́rù mo jẹ́ òbí wọn mo wọ inú gọ́ọ̀fù tí mo gbé wá. ok mo ṣẹ̀ṣẹ̀ wọlé mo fi fóònù mi sápò wọ́n jẹ́ bẹ̀rẹ̀ sí máa lọ sọ́nà adé ọ̀yọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di ọ̀nà challenge ètò wà lẹ́yìn tó jókòó tì mí àwọn mẹ́ta ìkan drive ìkan wà lẹ́gbẹ̀ẹ́ passenger side níwájú ìkan náà dẹ́ jókòó sẹ́yìn ìyẹn ló wá bí ń pé fóònù mi ń kọ́ mi ò tiẹ̀ sọ̀rọ̀ mo kàn fi orí àtọwọ́jà lọ́kàn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wọ bulletproof. yes àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ gbébọn dání irú ìbọn wo ah, ìbọn tó gùn ṣá nọ́mbà ìbọn táwọn ọlọ́pàá mú kejì olójú ọlọ́pàá tó máa mú pistol jà ní tí máa ṣọ̀gà tán bí mi ṣe máa rí wọn. so mọ ẹgbọn náà challenge lọ bí ẹ ṣe wá bí n pé wẹ́ẹ̀ sọ fún un mo kàn forí àtọwọ́dá náà pé ó wà lápò mi àjẹbẹ̀rẹ̀ sí máa lọ báyìí dé challenge kọ̀ọ̀kan fẹ́ wọlé mo yẹ sense pé vibration fún mi àkọ́kọ́ wọ̀ kó tó ring out mhm. mo yẹ sense pé ó fẹ́ ring mo kàn tẹ́ ní button tí ó wà lẹ́gbẹ̀ẹ́ so ó wọ silent straight yìí bọ̀ kọ́ ìyá sì máa ríngì síbẹ̀ báyẹ̀ bẹ̀rẹ̀ sí ma lọ nìyẹn ó dẹ̀ ìjọ̀nà challenge ó jọ̀nà ẹ̀fù ṣe tán so gbogbo èèmù ni wá ni pé oríta police station ni à ń lọ bàjẹ́ máa dé oríta police station mo believe ó yẹ kí wọ́n turn right láti wọ́n yà sínú police station bẹ́ẹ̀ ni sà wọ́n kọ̀ kọjá wájú wọ́n yà wọ́n yà sà wọ́n kọ̀ kọjá wájú station ni wọ́n yà kọjá wájú station ibẹ̀ ni ẹ̀rọ tí wọ́n bá ń kẹ́ àkílò ṣẹlẹ̀ mo ṣe wá sọ̀kọ̀ ọ̀gá you know enter station ni wà ní wetin concern you i go blow your head. Ah. àfi ah. sùúrù ń gbà yẹn bọ̀ ọlọ́run wà yàgò kò sí nǹkan tá a ṣe mí mo bìlẹ̀ bóyá wọ́n kàn fẹ́ gbé mi rìn jìnnà jù tù bí mo ṣe máa ń ṣe sí àwọn ọmọ yahoo boy mo tó gba anything tí wọ́n fẹ́ gbà ní ọwọ́ wọn ni mo yẹ bẹ̀rẹ̀ sí máa lọ nìyẹn kájẹ́ wá dé new garage the same bí mo ṣe mú mi yẹn wọ́n mú bọ̀bọ̀ kan náà bẹ́ẹ̀ bí ọmọ yíbò ní pupa báyìí ìyẹn tiẹ̀ ń bá wọn ágè pé òun lọ sí ibi iṣẹ́ black horse àbí nǹkan ló lòun lọ àti wà ní tó náà láàárọ̀ bí yẹn dẹ̀ ṣe wọ́n ṣàràsù ẹ̀ wọlé ó wọlé bí yẹn ṣe bá wọn dàgì ẹ̀ èmi ti sẹ́ǹsì pé fóònù mi lè tún fẹ́ ríǹgì mo yọ fóònù kékeré nǹkan ọ̀rá fi sí vibration volume ẹ̀gbẹ́ yẹn tẹ́ bá tẹ̀ mọ́lẹ̀ tán á wọ vibration fún rẹ̀ mo jẹ̀rọ àfi sí àpòpadà ìyẹn jẹ́ bá wọn dà pé agade go to work na wetin concern me na no be yahoo na ìyẹn jẹ́ bá wọn sọ broken bẹ́ẹ̀ èmi ṣáà calm down pé wẹ́ mo ṣáà ń ṣàdúrà pé kò sí nǹkan tá a ṣẹlẹ̀ tó bá ti ni àbí mùsùlùmí. mùsùlùmí ni mí sà. ok so mo ṣáà fọkàn sáà pé kò sí nǹkan tá a ṣẹlẹ̀ tó bá ti wo fóònù mi tó bá ti sí nǹkan kan tí wọ́n jẹ́ wákàtí mi tí mo ní kankan bẹ́ẹ̀ máa fi mi lẹ̀ mo láì di káàdì lọ́wọ́ business card wà lọ́wọ́ mi iṣẹ́ tí mo ń ṣe so mi believe pé kò sí nǹkan tí a ṣẹlẹ̀ kájẹ̀ tó lajú pẹ́rẹ́ ká tó dijú ká tó lajú ó di ọ̀nà podó ah, lọ́nà tọ̀pọ̀n àgàdì lọ́hùn. àbí bóyá police station mi ti wà lọ́nà ọbẹ̀. ẹ gbogbo bá ṣe ń lọ náà lèmi náà ti ń forí calculate pé ṣé police station kankan wà lọ́nà ṣá lẹ́yìn oríta kò sí kò sí so bá ṣe ń lọ. kí ni kọ́lọ̀ gọ́ọ̀fù yẹn. black. black ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ kó ń lẹ̀ ẹ kó ń lẹ̀ kó ń lẹ̀ torí àsìkò wa. so bá a ṣe wá ń lọ suddenly tí mo tajú sókè mo rí bọ́ọ̀sì tó páàkì sẹ́gbẹ̀ẹ́ títì bọ́ọ̀sì white kò pa nọ́mbà ó wà lórí iṣẹ́ wọ́n jẹ́ páàkì mọ́ bọ́ọ̀sì yẹn lẹ́gbẹ̀ẹ́ látẹ̀yìn wọ́n páàkì sẹ́yìn dáadáa tí mo close mọ́ àwa méjìlá wà lẹ́yìn pẹ̀lú ọlọ́pàá kan jẹ́ mẹ́ta ètò àwọn wájú gbọ́n yẹn páàkì mọ́ yẹn ó sọ̀kalẹ̀ olówó aṣílẹ̀kùn fún àwa mẹ́tẹ̀ẹ̀ta tí a wà lẹ́yìn bí wọ́n jẹ́ ṣe sọ̀kalẹ̀ yẹn wọ́n ní get down wọ́n jẹ́ sọ̀kalẹ̀ mọ́jà yìí pé don't try to run. èmi ò tiẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ má gbìyànjú àti sáré o. ẹ má sá o kò jẹ́ ṣe pariwo because to me personally gan tó rẹ̀ bá ṣẹlẹ̀ filama obẹ ni màá dé màmá bá tèmi lọ ní jútù ìlú tá a wà. kó tán bá pè yín sírò ẹ̀ ní dáhùn. no mi ò ní dáhùn but ìlú tá a wà kò sí security kò sí ààbò kò sẹ́nìtì so everybody ṣàṣọ ẹ̀mí ara ẹ̀ lẹ́yìn ọlọ́run kọ́ lọ́run. kí ló wá ṣẹlẹ̀ nílẹ̀ yẹn. so mọ́jà yìí pé ká wọnú bọ́ọ̀sì yẹn ah, ibẹ̀ lẹ̀rù tó ti wá bá mi níwọ̀n bá pé ah inú bọ́ọ̀sì again kẹ̀ káàrí ọlọ́run wà ọba jẹ̀ ṣe wọnú bọ́ọ̀sì àwọn tá a bá nu bọ́ọ̀sì gan kò ṣe máa béèrè jútù pé mo ti rí bí wọ́n ṣe gbé mi ẹ bá àwọn kan nu bọ́ọ̀sì àbá àwọn èèyàn nu bọ́ọ̀sì jútù bí wọ́n ṣe gbé mi wọ́n ti gbé lómi ìṣojú mi yẹn kò yẹ kí n lè béèrè pé ẹ ra o ẹ ká san o àbí ẹ ká rọ o báwo ló ṣe jẹ bọ̀ mo rí pé ẹni tó káwọ́ mọ́rí ti káwọ́ mọ́rí ẹni tó mi ojú wà lójú ẹ̀ ó ti wà lójú ẹ̀ ẹni tó làwọn bọ̀ tán ó ti la mo ti rí pé ó jà kejì same tì náà ni ó ṣẹlẹ̀ sí gbogbo aṣọ kò ṣe máa sọ àwọn ọlọ́pàá yẹn dẹ̀ mọ́ ye wọnú bọ́ọ̀sì náà tí wọ́n jáàmù lẹ̀kún bọ́ọ̀sì báyìí wọ́n wọnú gọ́ọ̀fù yẹn wọ́n padà. mọ́tò yẹn bá move. gọ́ọ̀fù yẹn padà. gọ́ọ̀fù padà sí Ìbàdàn ó padà sí gbòòrò bí. challenge bẹ́ẹ̀ ni tiẹ̀ bọ́ọ̀sì yẹn kò move. lọ sí. ó lọ sọ́nà tọpọ́n lọ́nà lọ́nà kékeré yẹn bẹ́ẹ̀ ni ló bẹ̀rẹ̀ sí máa lọ. mo jẹ́ wọ́n àwọn tó wà nínú ilé àwọn kan mú bọn pistol jà níbi gun àti ọ̀bẹ nǹkan kan bẹ́yìn lára àwọn tí ẹ bá lára àwọn tó wà ní mọ́tò bọ̀ àwọn yóò wọ anything aṣọ ọlọ́pàá àbí jákẹ́ẹ̀tì bullet proof yẹn. wọn ò wọ. wọn ò wọ báyìí bẹ́ẹ̀ sì máa ń lọ nìyẹn. Hmm. well so bí mo ṣe fi fún yẹn sápò fún yẹn vibrate ẹ̀gbọ́n mi ló ń pè mí ẹ̀gbọ́n mi táyé. ẹ sì lè gbé. mi lè gbé mi fẹ́ jẹ́ kí mo gba fóònù yẹn. torí àsìkò wa mo fẹ́ kẹ́kọ̀ọ́ lẹ̀. ok so mi fẹ́ kí mo gba ẹ̀kọ́já àjẹ ayùn rẹ. àjẹ roundabout jẹ ayùn rẹ nǹkan tó yẹ kí n mọ̀ jẹ ayùn yẹn dáadáa ni pé gbogbo láti ẹ̀yìn mi àtọ̀rẹ́ mi kan àjọ lọ ṣiṣẹ́ sáìdì bẹ̀yẹn tá a pẹ́ ń bẹ̀ dáadáa di alẹ́ gbogbo ọ̀hún di twenty four twenty three december so jẹ́ kí n mọ̀ èmi náà jẹ́ ṣe àwọn iṣẹ́ kan sáìtì yẹn so jẹ́ kí n mọ̀ àwọn ibì kankan bẹ̀ so báyọ̀ ajé ìjà ìrìn roundabout yẹn ah ìjà ìrìn rẹ̀ la dé yìí ọ̀nà kan lọ níbi roundabout yẹn ìkan lọ sí ó padà sí express. nígbà tó padà sẹ́yìn. bẹ́ẹ̀ ló padà padà sí express lápòsí tẹ́lẹ̀ yẹn lè pa àbẹ̀jà express ọjọ́ ògúrú ìkan lọ straight lọ́nà jẹ̀bú ọ̀nà jẹ̀bú yẹn ni wọ́n gbé wa gbà lọ straight sí roundabout yẹn sí títì bíi twenty minutes ni pẹ̀lú eré ni títì sí dàgbà yẹn bá ṣe lọ nìyẹn after twenty minutes wọ́n sọ̀kalẹ̀ lórí títì wọ́n yá sí left hand side nínú igbó. pẹ̀lú mọ́tò yẹn wọ́n yà kúrò lójú títì wọ́n yà kúrò lójú títì left yìí náà náà tún yà sí. left yẹn mọ́ yà sí. ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa nílé mo fẹ́ kẹ́ ẹ kíyèsí o ṣé àmọ́ pé àwọn tó ti wá sórí ètò yìí tẹ́lẹ̀ náà ní tí wọ́n máa ń sábà sọ rèé ọwọ́ òsì yìí ni wọ́n sọ pé wọ́n máa ń yà á sí tá a bá yà sí wọ́n dé ok ẹ máa bọ̀rọ̀ yín bọ̀ so gbàtà yà sí left nǹkan wáyé wáyé yà sí left yẹn àwọn bẹ̀rẹ̀ sí máa lọ ojú ọ̀nà ẹsẹ̀ mọ́tò wà ń bẹ̀ gbàtò yà kò sí ẹsẹ̀ mọ́tò ń bẹ̀ mọ́ mhm. ó jẹ́ inú pápá ilé kan hmm. nǹkan tá a fi rìn yẹn ó tó two hours láti títì sínúgbó yẹn tá à ń lọ ó tó two hours mi ì lè yọ fún kí n wago but inú bọ́ọ̀sì tá a wà yẹn aago wà níwájú mọ́tò yẹn tó ń ṣiṣẹ́ ó jẹ́ correct so mo ṣáà gbẹ bó ṣe ń lọ mo ṣáà fi ọkàn ṣe àdúrà àdúrà tí mo jẹ́ ń ṣe ò jẹ́ ju àsìbùnà ńlá wàlúùmọ̀ wàkìrì tí mò ń kà sínú lọ hmm. báyìí bẹ̀rẹ̀ sí máa lọ yẹn after two hours yẹn tán adébì kan wọ́n park wọ́n ní kí everybody sọ̀kalẹ̀ ibẹ̀ ni jìnnìjìnnì ti bò mí níwọ̀nba ah, ṣé máa padà sí ilé ṣá ah, one chance lélẹ̀ báyé sọ̀kalẹ̀ àwọn márùn ni àwọn tó mú ìbọn àti àdá dání wọ́n line up wa wọ́n ní if you try to move consider yourself dead I'll blow your head so any slight mistake. mo ń bọ̀ lọ́kẹ́dẹ́ ayọ̀nà fún gbogbo ayé fàyè. operation seven two seven. pẹ̀lú màmá gbọ̀rọ̀ mi lọ. ordinary restoration lẹ́yìn operation seven two seven tó ti dé. ọwọ́ ọ̀tún olúwa ti ṣiṣẹ́ ìyanu yóò kàn ọ́. lọ́gán gbogbo òkólọ̀ rẹ yóò di ìmúpadàbọ̀ sípò. if you can be a partaker at operation seven to seven twenty twenty two edition the theme is extraordinary restoration ìmúpadàbọ̀ sípò àrà ọ̀tọ̀. what are you going through? is it your business your own your children or health challenges with God of seven to seven all things are possible God says He will restore you to health and heal your wounds at 7 to 7 Extraordinary Restoration on Tuesday, 25th January 2022 at Dela Event and Conference Center, Elele Poly Road, opposite Gbaremu Market, Ibadan at 7 p.m. to 7 a.m. Oja Dura àgbáyé nípàdé 7 to 7. Àwa tó máa ń nà kò jẹ́ fita fàlà torí arúgbó ọjọ́ máa ń kóre lé wa lọ́wọ́ fàlàlà fàlàlà ni. 7 to 7 lọ́jọ́ Tuesday to parí oṣù kínní ọdún 2022. Host is Deborah of our generation. Pastor Mrs. Ebolu Olúwaṣeyì Bákàrẹ̀ JP. Your restoration is certain at seven to seven jesus aweti. aweti. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason though, your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful acts in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. àwọn tí wọ́n ṣe thirty twenty ní ìjẹjọ sí èní àwọn tí nọ́mbà wọn jáde rèé tí wọ́n ti jẹ fíríjì tẹlifíṣàn twenty thousand blender toaster standing fan ten ten thousand èyí tó parí nọ́mbà wọn ni màá pè ẹ tó bá ṣe tán a máa pa ìbẹ̀rẹ̀ nọ́mbà yìí rẹ̀ á fi sí Facebook wá so àwọn yẹn á lè mọ̀ pé nọ́mbà wọn ni then MTN á pè wọ́n kó tó di ọjọ́ mẹ́jọ so wọ́n á wá gba gift wọn tó bá di ọjọ́ mẹ́jọ lórí ètò yìí number one thirty seven ninety four ló parí nọ́mbà yín MTN number two seventy one ten seven one one zero ló parí nọ́mbà yín MTN Number three nine seven eight seven ló parí nọ́mbà yín MTN Number four three four three four ló parí nọ́mbà yín MTN Number five one four one nine fourteen nineteen ló parí nọ́mbà yẹn MTN Number six ninety six seventy seven nine six seven seven ló parí nọ́mbà yín ẹ̀ ti jẹ́ seven nine eight four four two ninety eight forty two ló parí nọ́mbà yín ẹ̀yin náà ti jẹ́ nọ́mbà eight five three nine eight ló parí nọ́mbà yín MTN ẹ̀yin náà ti jẹ́ nọ́mbà nine two five three zero ló parí nọ́mbà yín ẹ̀yin náà ti jẹ́ nọ́mbà ten fún tọ̀sẹ̀ tó kọjá là ń kà lọ́wọ́ o àti ìka tọ̀sẹ̀ yìí o ọjọ́ mẹ́jọ là á kà àwọn tó bá ṣe láti èní. E títí di ọjọ́ mẹ́jọ tá a bá ta láti sìn títí àgọ́ àárín ọ̀sẹ̀ nkankan. nọ́mbà ten four zero two two ló parí nọ́mbà yín MTN ẹ̀yin náà ti